إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه ومن انتهج نهجه إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أبيكم يفهم الله وبا أتروا عليكم إكياتي يفهم سلام محمد صلى الله عليه وسلم لكم إكيا الله أتي ìjẹ rẹ̀ kí ó أتي bá òjíṣẹ́ náà àti àwọn sàhábì rẹ̀ tàwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n tẹ̀lé ìlànà rẹ̀ tí ọjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama kí ọlọ́mọba kí ma sàì kàwá kún wọn. lẹ́yìn nàbí ibn lahi ta'ala a ó tẹ̀síwájú nínú àlàyé التي نترى الأربعون النووية للإمام النووي رحمه الله تعالى ني جوكوتي ó síwájú atẹ̀síwájú nínú àlàyé nínú hadithi ẹlẹ́ẹ̀keje hadithu Abu Ruqayya تميم بن أرس الداري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال الدين النصيحة قلنا لمن قال لله ولرسوله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعماتهم wọ́n ní òjíṣẹ́ ọlọ́run ọba sọ̀sọ́lẹ̀m ó ní ẹ̀sìn nàṣíhà ni wọ́n láwọn béèrè pé kólínà liman wọ́n láwọn béèrè á ní fún tààní olójíṣẹ́ ọlọ́run ọba fọ èsì wípé lillahi fún ọlọ́run walikitaabihi àti fún tírà ọlọ́run àti walirasulihi àti fún ìránṣẹ́ ọlọ́run wọlé aimmatil muslimina àti fún àwọn adarí àwọn mùsùlùmí wa ammatihim àti àwọn mùsùlùmí lápapọ̀ àlàyé ti síwájú lórí kí ni ìtumọ̀ nàṣíhà nígbà tí a bá fi tì sọ́lọ́run kí ni ìtumọ̀ nàṣíhà táwọn ṣe kún tí ọlọ́run kí ni túmọ̀ nasiha tí a ó ṣe fún òjijì ọlọ́run sallallahu alayhi wa sallam ní ìjókòó tí ó lọ abẹ̀rẹ̀ àlàyé nípa nasiha èyí tí a ó ṣe fún àwọn aṣíwájú àwọn mùsùlùmí a ní àwọn aṣíwájú yìí àwọn olùmọ́ni wọ́n pín sí ọ̀nà méjì ìpín àkọ́kọ́ ni al a ṣe àlàyé tí ó pọ̀ gidi gan nípa ta ni agbàlérò pẹ̀lú àwọn olùmọ̀ torí náà kìí ṣe gbogbo ẹni tí ráwàní rẹ̀ bá tóbi títẹ̀síbá rẹ̀ bá gùn iná làáfà àwọn tí wọ́n ti ogún àwọn òjíṣẹ́ ọlọ́run nínú ìmà àti fífi ìmọ̀ ṣiṣẹ́ ilman wa ibadatan àwọn ni àwọn olùmọ̀ǹpẹ̀ ní al-ulama ar-rabbaniyun àwọn eléyìí ni wọ́n jogún àwọn òjíṣẹ́ ọlọ́run eléyìí ni apá kan ìpín àkọ́kọ́ nínú àwọn adarí àwọn mùsùlùmí àwọn alákọ̀ọ́kọ́ náà ni àwọn olùmọ̀ àti àlàyé ọ̀pọ̀lọpọ̀ àlàyé nípa nàṣíhà tí a ó ṣe fún wa gbígbé àkíyèsí wọn torí ràn wọ́n lọ́wọ́ lórí títan ẹ̀sìn Ọlọ́run ọba láàrin àwọn èèyàn àti dídáàbòbò orúkọ wọn nítorí pé tábàdáàbòbò orúkọ wọn kì í ṣàwọn là ń dáàbòbò bí kò ṣe pé à ń dáàbòbò ẹ̀sìn tí wọ́n gbé lọ́wọ́ ìpín kejì àwọn náà ni àwọn olórí tàbáwọn adarí tí wọn kì í ṣe àáfà àwọn adarí tí wọ́n máa lo ipò agbára láti fi fi ohun tí àwọn àáfàá bá ń ṣe àlàyé ní òfin ẹ̀sìn rinlẹ̀ ilé bàtí wọ́n fi ní al-ulama al-mubayyinun àwọn olùmọ̀ àwọn róòlù tiwọn àwọn ni kí wọ́n ṣe bayan kí wọ́n ṣe àlàyé kí ni òfin ọlọ́run kí ni ìdájọ́ ọlọ́run àwọn tí súrútọ̀ wà lọ́wọ́ wọn àwọn ni mọ̀nàfíìrún àwọn yẹn àwọn ni wọ́n lo agbára wọn láti rí i pé èyí tó jẹ́ òfin ọlọ́run èyí tó jẹ́ àṣẹ ọlọ́run àwọn èèyàn ṣe kí ni àwọn èèyàn tẹ̀lé àwọn wọ̀nyí inú nàṣíhà tá ó ṣe fún wa òun náà ni ká ràn wọ́n lọ́wọ́ lórí òdodo ká ràn wọ́n lọ́wọ́ lórí ṣíṣe déédé lórí àwọn tí ọlọ́run bá fi wọ́n ṣe olórí lórí wọn. bákan náà nínú nàṣíhà tí a ó ṣe fún wa òun náà ni pé gbogbo ibi tí wọ́n bá ti ṣe déédé ká kí wọn lẹ́yìn ibi tó bá ti kù díẹ̀ káàtó kí a pe àkíyèsí wọn lábẹ́ pípé àkíyèsí lọ́dọ̀ àwọn ahlu sunna wal jamaa a ò kì í pe àkíyèsí olórí ní gbangba a kì í pe àkíyèsí olórí lórí members a fẹ́ kí a pe àkíyèsí rẹ̀ ní kọ̀kọ̀ ni nítorí kí a má bàa sí ilẹ̀kùn fún ṣèitán ibi tẹ́ bá ti pe àkíyèsí rẹ̀ ní gbangba ẹnìkan tí ṣèitán fẹ́ lò tó jẹ́ sí pé kì í ṣe àtúnṣe ní èròǹgbà tiẹ̀ ẹ sì lẹ́kùn fún irú ẹni bẹ́ẹ̀ kóun náà kì lẹ́yìn àṣetáni wa máa lo àwọn èèyàn táwọn náà máa kín ní tẹ́ ẹ sọ yẹn lẹ́yìn ọ̀rọ̀ yẹn wà máa tàn ká ní gbangba ẹni tí a pè ní adarí yẹn haiba yàní kárísímà tó lórí máa ń ní táwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn fi máa ń gbọ́ sí wọn lẹ́nu yóò á máa yòrò yóò máa mẹ́rìtì díẹ̀díẹ̀ yóò di pé ẹni tí ó bá ránṣẹ́ wípé ẹni tí wọ́n ní káwá sọ fún yín pé ẹni tẹ̀ ń ṣe tẹ́ dá dúró wọn ní káwa sọ pé à ah, ní tí ìbẹ̀rì báyìí tàbí ṣègìnì tàbí dàdúró wa di pé tóun gan fúnra rẹ̀ bá dé sọ pé ẹ gbọ́ ni ẹyin ni mo ń bá rò pé ta ni sọ̀rọ̀ àbí ẹyẹ ìmọ̀ nǹkan ni ah, ẹ pé nǹkan ti bàjẹ́ nà nǹkan tó ṣẹlẹ̀ ní dáwúdà Usmaniya nìyẹn kó tó di pé wọ́n pa Usman radiyallahu ta'ala anhu zulman wọ́n tan oríṣiríṣi àwọn irọ́ ni wọ́n tan káàkiri làwọn èèyàn kan ni wọ́n ń tan àwọn irọ́ yẹn káàkiri láàrin àwọn èèyàn ní àwọn ìlú tó wà lábẹ́ dẹ́wọ́lá Islam ìkórìíra olórí yẹn ti wá wà lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ ìkórìíra yàtọ̀ sí pé Uthman ibn Affan radiyallahu ta'ala anhu nígbà tí wọ́n tí wọ́n wá rọ kiri ká ilé rẹ̀ tí wọ́n ní àfi káwọn pa gẹ́gẹ́ bí amíru àwọn olùgbàgbọ́ òdodo tó bá jẹ́ sí pé ó fẹ́ jà ní kò bá pa àwọn ọmọ ogun tiẹ̀ náà láṣẹ ṣùgbọ́n sọ fún gbogbo àwọn mùsùlùmí pátá ó ní ẹnìkan kan ò gbọdọ̀ bẹ́ẹ̀ nìkan kan jà nítorí mi torí fìtínà ti ń bẹ́ẹ̀ nọ rẹ̀ fìtínà tí ó ṣẹlẹ̀ náà ni pé àwọn tí wọ́n wá rọ sí ríta lé yẹn tí wọ́n láwọn ó pa olórí ta ni wọ́n mùsùlùmí. àwọn tí àwọn ó dìde pé àní kí ẹ fi nǹkan kan kan olórí tiwa àwọn táwọn náà dìde táwọn ó kojú àwọn ẹ̀yà àwọn tá a ní. mùsùlùmí fìtínà fìtínà wa ní agbára ẹ̀jẹ̀ títa kílé wa pọ̀ àwọn mùsùlùmí wa kojú àwọn mùsùlùmí. amirul mumirin radiyallahu ta'ala anhu wa abba wọ́n ní kí ẹnìkan kan máa jà títí tí wọ́n fi wọlé tí wọ́n fi wọlé tí wọ́n fi wọlé bá níbi títí nǹkan Qur'an tí wọ́n fi pa sórí bẹ́ẹ̀ kì í ṣe nítorí pé wọ́n ní ẹ̀tọ́ àti pa ṣùgbọ́n fìtínà tí ẹ mọ̀ pé ní ìsìn nígbà tí wọ́n pa Osman èèyàn kan ló kú àbí tí Osman tó bá pa àwọn ọmọ ogun rẹ̀ láṣẹ kí wọ́n kọjú àwọn yẹn àbá máa kà á nínú ìtàn ó ṣe ṣe kó jẹ́ sí pé kò tí ì ṣẹlẹ̀ nínú ìtàn ogun kan táwọn mùsùlùmí ti kọjú ara wọn tí wọn wàá para wọn bí irú ìṣesí tí tàṣìkò Osman Mafan rọjò aláfọ̀tà aláàbò àgbà. tí àbá ti ń kọ̀rẹ́tì olórí nínú ìbàjẹ́ sí pé nínú ètò ẹ̀sìn Islam nínú ètò ìṣèlú tí ẹ̀sìn Islam gbé wa torí gbogbo nǹkan ló wà nínú ẹ̀sìn Islam àwọn tí wọn ò ní nínú ìbàjẹ́ wọn fi máa gbógun ti pé Islamic banking ibi tí ọpọlọ àwọn èèyàn tí kò bá ti dorí kodò ẹjọ́ wà ń lù pẹ̀lú àwọn tí wọ́n ń ṣe ẹ̀sìn kan náà pẹ̀lú yín àwọn yẹn wọ́n sọ pé àwọn ń fẹ́ ẹ̀tọ́ àwọn ẹ̀tọ́ kan báyìí báyìí báyìí ni àwọn ń fẹ́ ẹni tí ó yẹ kẹ́yìn náà ṣe ṣe bẹ́yìn náà lẹ́sìn tí tẹ bá fún àwọn eléyìí nílò ẹ̀tọ́ yẹn àwọn náà ń fẹ́ ṣe kíni àwọn náà ń fẹ́ rú tiwa nítorí ẹ̀kọ́ nílà ká ìṣe nù kì í ṣe pé wàá tako ẹni tí ń wá ẹ̀tọ́ tiẹ̀ ṣùgbọ́n gbà tí ò sí ń kọ́ káwọn mú ètò tiwọn wá tó bá wà ṣùgbọ́n nínú ẹ̀sìn Islam kò sí nǹkan tí àwọn orí lé ètò fún ẹ̀sìn Islam àyíyá nǹkan kan látọ̀dọ̀ ẹlòmíì torí pé ṣẹ̀ríà wa ṣẹ̀ríà tó gbé ètò ìṣẹ̀mí gbogbo tí ń jẹ́ ìṣẹ̀mí pátá tó gbé wa ni. òṣèlú nínú Islam kò sí ti ń jẹ́ opposition proposition haramu ni nínú islam gbígbé àwa eh, tó bá jẹ́ pé dawla islam ni olórí ẹnìkan jẹ́ olórí àwọn ẹnìkan wà sọ pé opposition làwọn torí náà gbogbo tó bá ṣe bó tilẹ̀ wò kó dáa tó kò dáa náà ni. àbí wọ́n ṣe wọ́n lajú èyí tó bá da wọ́n lò dáa èyí tó bá yẹ kó criticize wọ́n criticize yẹ pẹ̀lú orúkọ pé opposition làwọn kò sí nǹkan tó ń jẹ́ opposition nínú islam nǹkan tá a ní nínú islam òun náà ni mabda onnasiha torí pé a fẹ́ kí gbogbo mùsùlùmí kí wọ́n ṣe kí ni kí wọ́n ṣọ̀kan torí tẹ́ bá ti sọ̀rọ̀ opposition àjẹ́ sí pé àwọn òsì pẹ̀lú àwọn ẹ̀yẹ tí wọ́n ń ṣe kíni tí wọ́n bẹ̀ ń bẹ̀ yẹn á dẹ̀ máa retí pé um, ìgbà wo ni tẹ́nà rí ó tàn kàn àdíjò ni ó kù tí tẹ́nà rí ó bá tán. sọ̀nà sí ìhàlá ní láwa mùsùlùmí á súnmọ́ olórí yẹn á ṣe nàṣíhà fún tí a bá lè ṣe nàṣíhà fún a ó bá àwọn tí wọ́n bá lè ṣe nàṣíhà fún a ó bá wọn sọ̀rọ̀ kó o ṣe nàṣíhà fún. sòyìn tó fata àti níṣe nà sí àfọ̀n olórí mímbàrí àbí lórí rédíò àti ilé ẹ̀bẹ̀ lọ́nà ni pé aburú tó lè ti tó lè tàtàrà bẹ́ẹ̀ ṣẹlẹ̀ fún ìlú tí yẹ sígbẹ́ tí yóò padà wá di fìtínà tí yóò rọ̀ kiri ka gbogbo ìlú eléyìí ni hikima ti ń bẹ nínú àwọn khawarij àwọn khawarij àwọn ni wọ́n ní nasa kí a kí a kó nǹkan ogun wípé a fẹ́ bá ìjọba jà. in an ideal Islamic state but nínú irú democracy tá a wà nínú rẹ̀ lónìí àwọn mùsùlùmí tí wọ́n wà nínú politics sá sọ pé ìgbà tí o ti sọ position nínú Islam kó wọ́n wọ́n oppose rárá torí pé nǹkan tá à ń practice kìí ṣe gẹ̀ẹ́nì kìí ṣe Islam so dọ̀rúrọ̀ tẹ̀lé ó yẹ káwọn náà participate nínú tó ń ṣẹlẹ̀ ẹni dọ̀rúrọ̀ politics tá a ní káwọn mùsùlùmí participate nínú rẹ̀ ó jọ ẹran ẹlẹ́dẹ̀ẹ́ ti jẹ ju àwọn àwọn àwọn boko haram àtàwọn tí wọ́n ní irú ìròrí wọn tí wọ́n bá gbọ́dọ̀ ọ̀rọ̀ tí mò ń sọ yìí nínú eh, ìbàdí tẹ́sí pé aláwọ̀ mẹ́ta irú wa ni a máa ń bẹ lórí líìsì top of the list tí wọ́n mú kọ́kọ́ fẹ́ pa ìdí eléyìí wọn àfa ló pera rẹ̀ ìdí tó ń kì í ṣe pé ẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ ẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ kò sẹ́ni ìṣẹ́ tó pẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ ní halal ṣùgbọ́n ipò ipò kan bẹ déyìn ó bara rẹ̀ tẹ́rin ẹlẹ́dẹ̀ yóò kú ní halal yóò di ọ̀ràn yẹn yóò kú ní halal lásán yóò di torí pé tí èèyàn bá mọ̀ pé tó wọn ò bá jẹrin ẹlẹ́dẹ̀ yẹn ọwọ́ oúnjẹ tó wà available nìyẹn nínú ìṣèjì tó bá rẹ̀ tí kò bá dẹ̀ jẹ́ ó dáa lójú pé òun á kú ó fi ọwọ́ ara rẹ̀ àlákà ara rẹ̀ nìyẹn ẹ̀sìn islam nílẹ̀ àgbọ̀rọ̀ ṣe kíni àgbọ̀rọ̀ gbẹ̀mí ara wa nítorí kọ́lọ̀hún kó lè preserve ẹ̀mí yẹn ìtọ́lọ̀hún ṣe léèwọ̀ fún àgbọ̀rọ̀ jẹ àgbọ̀rọ̀ mu ó wá ṣe ní ẹ̀tọ́ fún wa láti jẹ láti mu nítorí ká lè preserve kíni ẹ̀mí nítorí ká lè preserve ẹ̀mí so tí ẹ bá sọ pé ẹ̀mà tí ẹ bá bá rẹ̀ ní irú ìṣẹ́jẹ́ ebi ń pa ibi táwọn yìí ní agbára kò sí oúnjẹ míì tó lè jẹ yàtọ̀ sí oúnjẹ kan tọ́nà oúnjẹ ní haram táwa ní nítorí ìṣesí tó bá ra rẹ̀ o lè jẹ irú oúnjẹ yẹn sí àti sọ oúnjẹ yẹn di halal àsọ di halal condition yẹn nìyẹn ló sọ di halal so politics yẹn a ó fi jọ ẹran ẹlẹ́dẹ̀ tó jẹ́ sí pé àìdílì àwa mùsùlùmí kò bá ti jẹ́ kò yẹ kó jẹ́ kó òun lè tó tá a máa fi darí ìsẹ̀mí wa ṣùgbọ́n a bá ara wa nínú irú ìṣesí kan tó yẹ òun ni wọ́n fi ń darí wa láwọn akáwọn gbéra ní àwa náà ní àmì ìṣe kankan láàbàdà ìyẹn kì í ṣe fíkò Islam kì í ṣàgbóyè Islam. àwọn táwọn fọ́ọ̀tì àgbọ́yé irú àgbọ́yé yìí táwa gbà wípé òun làgbọ́yé tẹ́sí ìsìláàmù farama àwọn tí wọ́n ń fọ́ tiẹ̀ lónìí ẹ wo ní ìṣesí tí wọ́n wà. téèyàn bá jókòó Eh, gègé ìkọ̀wé ìkọ̀rẹ̀ gbogbo bọ́ọ̀lẹ̀ nínú ibi tí wọ́n láwọn sá pamọ́ tí wọ́n lé wọn káàkiri gbà tí ìyẹn bá fẹ́ pa pé àti ló ti di pé àwọn òkété bíi nílùú kan wà ní mọ́sálásí torí yẹn kí gbogbo rẹ̀ pọ̀ wọ́n lé wọn káàkiri gbogbo ọjọ́ ayé kò wá ti sìn. so sẹ̀ríà yẹn dà ẹ̀sìn yẹn dà kò sí ìtumọ̀ fún un so aqida àwọn khawarij òun nìyẹn alakuli hali a ó ṣe nàṣíhà fún àwọn dání àwọn tí wọ́n jẹ́ adarí àwọn mùsùlùmí ẹjọ́ ọ̀sẹ̀ ní àwọn ẹni àwọn ẹni síwájú rere wọ́n máa ń jìnnà sí àwọn tí wọ́n wà ní ipò wọ́n máa jìnnà sí wọn nítorí kí ẹnu wọn lè gbọ̀ọ̀rọ̀ nítorí kí ẹnu wọn lè gbọ̀ọ̀rọ̀ nígbà tí wọ́n bá fẹ́ẹ́ ṣe kí ni ìtumọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ so a ó ṣèyàn sí ha fún àwọn tí wọ́n jẹ́ olùdarí wa lágbọn ìkíní àwọn olùmọ̀ àní sọ pé àfa àlélẹ́ ó yẹ kó mà bákan náà a ó ṣèyàn sí ha fáwọn tí wọ́n jẹ́ olùdarí wa ní agbọn ohun tó ní láti ṣe pẹ̀lú ètò ìlú àwọn tí wọ́n mójútó ètò bá a ṣe darí ìlú nítorí láti ṣe pẹ̀lú ìṣẹ̀mí wa a ó ṣe nàìjíríà fún wa a ó sì kún wa lọ́wọ́. ó ní wa amadihim àti àwọn mùsùlùmí lápapọ̀ irú nàìjíríà wo láti fún mùsùlùmí lápapọ̀ òun náà ni pé a nífẹ̀ẹ́ mùsùlùmí ní gbogbo bíkíbi tó bá wà a nífẹ̀ẹ́ mùsùlùmí láì wo eh, èdè wo ni nínú èdè gan ní ìsísábà wò wá ní àwa yorùbá àwọn ọmọ tó yan yorùbá ọmọ wúmọ̀sọ́ nìwọ ọmọ ọ̀yọ́ lòun ọmọ gbálà lòun ọmọ àwo lòun gbogbo àwọn nǹkan tó yẹ pé jàhílíyà ló kó wọn wá káfẹ́ máa rìváìvù wọn lónìí àti bá a débi pé ó wá ń pa wá lára kì í ṣe lásán ní Islam wá pa àwọn nǹkan wọ̀nyẹn rẹ́ wọ́n ń pa wá lára islam pa á rẹ́rẹ́ di pé jíjáde bilal láti habasha èèyàn dúdú kò kọ́ dí kó má jẹ́ sí pé òun ni èèyàn tí gbogbo mùsùlùmí tí wọ́n fi ọkàn tán lórí àsìkò ọ̀run wa èèyàn dúdú ni láti áfíríkà tó bá pè rún wèé tó lọ tún àsìkò wò pé ẹjá sẹ́jà wò dáadáa ọmọ dúdú yìí kọ́mọ̀jẹ́sí pé ibi ní ń pa torí kó jẹ́ dúdú abẹ̀rẹ̀ kò dí lọ́wọ́ Salman al-Farisi tó jáde láti agbègbè Iran kò dí lọ́wọ́ kó jì sí ọlọ́run sọ fún pé Salmanu minna òjìsí ọlọ́run bá ní Salmanu yìí láti láti inú látara mi ni Salmanu wà ọ̀kan nínú wa ni Salman kò dí lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn sàájú àti òṣìṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam kò sí yàtọ̀ láàrin dúdú àti funfun inna akramakum inda Allahi nítorí wọn fẹ́ lò àti wàá bá dídí pé pàápàá jùlọ nínú ọlọ́wọ́ àsìkò tiwa tòní. tí ẹnìkan máa ń ṣe wáàjú wọn béèrè ọmọ ìlú òní. tó bá jọ màá lọrin ni àyígbọ́ àjọ màá lọrin ẹ lọ́wọ́ òwúrọ̀ sọ ni ọmọ ìlú wo ni. fẹ́yìn náà lílẹ̀ ìwà iná yìí ṣe ọjọ́ ìyẹn wá ń pa wá lára ó wá fẹ́ dá ọ̀kadà sásìkò jàhìlíyà ìyẹn mú ọ̀pọ̀lọpọ̀ sọnù tí ọmọ ìlú yín bá kíláwà ni rẹ bá tóbi tí ò sí nǹkan kan ní ọpọlọ rẹ ńkọ́ tíjì ń pera rẹ̀ láàfà tíjì ń sọ yín nù kí wọ́n sì rò ní gbọ́ wà sí ẹni díẹ̀ sọ ọmọ àlùmí tí ìbá ti sọ ọmọ ògúnmọ̀ sọ fà ò ní gbọ́ àbọ̀mọ̀ àlù tó súnmọ́ àlìjẹ́nà tó jìnà síná torí náà gbogbo ẹni tí ìbá ti sọ ọmọ àlọ́rin kìí ṣe é sàfà kọ́kọ́ kọlifáì náà sábà fẹ́ mánéjì rẹ̀ ọ̀dọ̀ ọlọ́rin ló ti kí ó yìí lọ́rin làwọn àfa rẹ̀. jahiliya jahiliya jahiliya jama eléyìí awọn iwa àdìpọ̀ ojú dúdú ni jama. nínú Nasiha, fún gbogbo mùsùlùmí òun náà ni pé àwọn oníwo ibo ló èdè bá tó bá wá nàṣíhà lọ́wọ́ wa tó bá wá ìmọ̀nà wa ọ̀nà àyàn ni wa idha istansahta fansah tó bá wá ìmọ̀nà wa ká fún ní mọ̀nà ká ràn lọ́wọ́ lásìkò tí wọ́n bá bò sí wọ́n fẹ́ sábò sí fún mùsùlùmí ẹgbẹ́ ta àwírò àwa ní ìsìn àmọ̀ pé àwọn ẹ̀dẹ̀ ń sọ pé wọ́n fi jí fapọ̀ àbí àwọn náà ti láwọn orúkọ tí wọ́n fi ń pè wá tí wọ́n bá pè àwa náà kì í bánu wa gbé tọ́ àti sọ pé mùsùlùmí ìsìláàmù náà wò àríwọ̀ kàní àwọn pé mùsùlùmí ni ọmọ àyàwá ni a sì nà sí ìhà fún tábàdẹ̀kẹ́ sì nà sí ìhà fún gẹ́gẹ́ bí a ó ṣe lo ádàbù nàfíhà tá a láṣẹ fún olórí ní kọ̀ọ̀kan yẹn nàṣíhà tá a ṣe fún wọn náà nàṣíhà tá a ṣe fún ní kọ̀kọ̀ á pè sẹ́gbẹ̀ kan ó máa ní tàbí ó máa ní palára ju kí a ṣe nàṣíhà fún ní gbangba lọ lọ́jọ́ kan arákùnrin kan tí wọ́n mú wá pé ó mutí lásìkò sí nílá Muhammad sallam tí sàbẹ ní ìbẹ nínú wa ẹni tí ń fi bàtà nà ìbẹ nínú wa ẹni tó fọwọ́ nà nígbà tí wọ́n nà tí wọ́n ní ẹjọ́ máa lọ ẹnìkan ní akhzakallah kọ́lọ̀ ń yẹpẹrẹ rẹ òjíṣẹ́ ọlọ́run bá ní rárá yẹn má wí bẹ́ẹ̀ máa ẹ máa na èṣù lọ́wọ́ lórí ẹ̀ ẹ máa na èṣù lọ́wọ́ lórí ẹ̀ téèyàn bá ń ṣe nǹkan kan tí kò dáa tá a bá ṣe nà sí ẹ̀hà fún ní gbangba tó bá dé sí pé ìgbà míì nǹkan tí ò dáa yẹn àwa àwa tá a súnmọ́ ẹni yẹn la mà privilege ni torí bá a súnmọ́ aláǹfààní àti mọ̀ pé lágbájá yìí ń ṣe nǹkan báyìí tí kò dáa nítorí pé a ṣe kí ni a súnmọ́ bóyá nítorí pé alábàágbé wa ni bóyá nítorí pé eh, àjọ ń ṣiṣẹ́ níbi kan náà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló fà á tá a fi mọ̀ tọ́yì ìtabatẹ́sẹ̀ nàìjíríà fún ká pè ká ṣe nàìjíríà fún lóhùn nìkan. ó fi ń fụ fún ju káṣe nàtíyà fún láàrin àwọn èèyàn lọ torí pé tá a bá ṣe nàtíyà fún láàrin àwọn èèyàn kí ni ó ṣẹlẹ̀ àṣetáni wa sọ pé ah ọ́fíìsì yẹn nìkan ni wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ gbogbo ilé ayé ti mọ̀ nísìnyí àbùrọ̀ túbá gbogbo yẹn kú ti mọ̀ àbùrọ̀ sí pamọ́ ilé yín ni wọ́n ti mọ̀ tẹ́lẹ̀ gbogbo yẹn ti mọ̀ nísìnyí èwo ló wá ń pé mi ò fẹ́ káwọn èèyàn rí nìyẹn kò wá ní sí bẹ̀ má yóò wá kó nínú sáfù àwọn tí ó tí ìrètí kọ́lọ̀hún ó dáríjì wọn gan wà yóò kó nù wọn yóò wá dẹni tí ń ṣe ní gbangba erékà Muhammad sallam ó ní kullu ummati mu'afa illa al-mujahirun ó ní gbogbo àlùmọ̀ mi ọlọ́run ọbọ̀ yà á fi hàn gbogbo àlùmọ̀ mi pátá ọlọ́run yà á fi hàn eléyìí ló fà á kò sí bí ìwà ẹ̀ṣẹ̀ yẹn ṣe lè ga tó tó bá rúrú pìwàdà láàrin òun sọ́lọ́n ọlọ́run ṣe tán láti ṣàmójúkúrò fún un. òjíṣẹ́ ọlọ́run ní àyàfi almujahiru àwọn tí wọ́n máa ń wúwẹ̀ ẹ̀ṣẹ̀ ní àṣehàn wọ́n máa ń ṣe ẹ̀ṣẹ̀ wọ́n hàn ní tí wọ́n bá rí nǹkan kò tíjú ọlọ́run bákan náà kò tíjú àwọn èèyàn. so ṣíṣe náà sí ààfin ní gbangba yẹn ó lè ṣokùnfà kí a ran ṣètọ́ọ̀nù lọ́wọ́ lórí ẹni yẹn nǹkan táwa tó dẹ̀ yẹ ká ṣe ni pé ká gbà á lọ́wọ́ ọ̀tá ni lọ́wọ́ ṣètọ́ọ̀nù ká gba ẹnìyẹn lọ́wọ́ ṣètọ́ọ̀nù so gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ni ó yẹ kí a rò pọ̀ mọ́ra àwọn nígbà tá a bá fẹ́ ṣe nàṣíhà ní ìsìn ẹni tí àjọ ń gbélé tí kì í kírun lápèjúwe ìrun àsùbà alọ mọ́sálásí àwọn akànlẹ̀kùn rẹ̀ ìwò òkú kú òkú kírun rí láyé tiẹ̀ àkúmọ̀ bóyá o ti fi ìsìláàmù lẹ̀ gan ni ìsìdáni wà sọ fún pé máa sunrun rẹ tó bá jẹ́ pé bàbá rẹ ló bá ní ìjà náà kó fi ọ ṣe ká o sẹ́ni <laughs> pé a ti ọ̀nà ṣètọ́nù lọ́wọ́ lórí ah, àṣàrà wà ah, ní ká babalágbádá lẹ́yìn àṣùbà mo sì rọra kanlẹ̀kùn yìí mọ́sẹ̀ ọ̀rọ̀ pé ibi ṣáájú mi lé mọ́sálásí ni àgbà tí mo débẹ̀ tí mo rí pé sí òṣìṣẹ́ ṣe ti gbówó ju gbogbo rẹ̀ ó lẹ́ni ṣùgbọ́n o fẹ́ pàkíyèsí rẹ̀ ni so yẹn sì nǹkan tó fẹ́ achieve ni pé kẹ́ni yẹn kó change kí yàtọ̀ kó bá bí ẹni yẹn ṣe ń ṣe nǹkan tó ń ṣe tí kò dá nǹkan tó fẹ́ achieve yẹn so wọ́n wá lo ọ̀nà tó fi dára jù lọ láti fi achieve yẹn láì uh, necessarily pé o insult ẹni yẹn àbúrú bẹ́ẹ̀ àwọn ìṣẹ́ṣẹ́ kan wà tó yẹ sí pé uh, a lè ṣe nàṣíhà fún èèyàn gbangba. tí ṣíṣe nàṣíhà fún ní gbangba yóò bá ṣe okùnfà ká pe àkéèsí àwọn èèyàn sí aburú rẹ̀ níjókòó tó lọ ẹni pé à ń darúkọ àwọn èèyàn kan ẹlòmíín ní à àfáà yìí wọ́n gbówájú rẹ̀ gidi gan ẹlòmíín pé àfáà ti tán láyé níṣẹ́ ń díẹ̀ sọ fún wọn pé kéèyàn dé nǹkan mára kéèyàn gbé nǹkan kọ́lé irú àwọn gbẹ́kú dé nǹkan kan yìí pé èèyàn ní kú téèyàn bá dé téèyàn gbé kọ́ àbí ọwọ́ tí tí wọ́n máa fi ń kọ́ ìgbé tó lè bá wọlé yóò máa gbálẹ̀ tí lè fi máa nì. babaláwo kan èmi àmọ́ fi ṣe ẹ̀yẹ púpọ̀ òun ló lórí àwọn oníṣègùn ní Jos wọn a máa forí kanlẹ̀ kó sojú rí tẹ́ ma wọn a máa ṣe fún un torí pé òun lọ́rọ̀ wọn ṣe rí kò jìnnà sí wa ìjọ tó lè wọlé ẹ̀ wọ́n gba ilé náà tó tọ́ ṣùgbọ́n wọn ò gbadilẹ̀ fi ma òun ni ó sì jí àgbàdilẹ̀ ma gbígbà tí wọ́n gba ni kí gbogbo ẹrù lé náà ni wọ́n kó àtàsọ tí wọ́n ti fọ̀ kalẹ̀ tí kò sí wáyà tí wọ́n sá sí tí wọ́n ráyè sá sí lẹ́yìn ìgbà tí wọ́n ká torí wáyà tán wọ́n tún kó àwọn èyí tí wọ́n ò tí ì rí sá náà ma níbi tí wọ́n gbá ilé náà dé òun sì ni ó fún àwọn èèyàn ní nǹkan tí wọ́n fi fi olè mọ́lẹ̀ ní tí wọ́n fi mólè tọ̀bíbù yudawi an-nas wa huwa aliyu tẹ́ẹ̀nì kan ti ń gbẹ́ra rẹ̀ mùsùlùmí kó wá sọ fún ọ pé ah, kéèyàn di nǹkan mọ́lẹ̀ ah, kéèyàn di ehm, kéèyàn fún ìfúnpá àti kéèyàn fi nǹkan kan kọ́ ọrùn sẹ́rìn rẹ̀ kò ní lásìsẹ́ǹtì àbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó wá tún wá mú yóò tún wá mú àdìsí fún yóò tún wá mú àdìsí wá fún ọ wípé inna lillahi wa inna ilayhi raji'un subhanallah ẹlòmí tẹ bá wọ́n pé subhanallah ẹ̀dàkùn bóòlá dùn wájú ọlọ́run gan bóòlù yẹn fẹ́ dùn wájú kí ló fẹ́ sọ fọ́lọ́run gan ó tún mú àdìsí wá àdìsí yẹn tó mú àyà àdìsí yẹn wà ibi tí irú ti faruku yẹn jìnà sí nìyẹn kúrúkù tó wà lẹ́kọ̀ọ́ yẹn ibi títí ẹ burú sí ni pé àdéhìsì tó wà ní òmù wa fún ṣùgbọ́n in tí ó bọ̀ yọ nínú àdíìsì náà ipa ipe lànàbì ń kọ nínú àdíìsì yẹn ẹ̀bọ ni lárúbáwá kan ó bí àlejò lè sọ̀sọ́ ni kí n wá gbẹ́kẹ̀lé ọlọ́run àbí kí n sọ okùn rẹ̀ òjijì ọlọ́run ọba ní pé akilha wa tawakkal ẹ̀sìn rẹ̀ dé mọ́lẹ̀ kó o sì tún gbẹ́kẹ̀lé ọlọ́run lónìí wọn ń pè ní al-ittikhadu bil asbab al-ittikhadu bil asbab ó fẹ́ dàbí kéèyàn mú ànsẹ̀ tirẹ̀ ní kó wá fi sí àárín ọ̀nà ń bẹ̀ lọ́sàn-án gan kó wá ní kò ní sọnù mo gbẹ́kẹ̀lé ọlọ́run tí ẹ bá mọ irú ẹni bẹ́ẹ̀ tí wọn àbí ìrànlọ́wọ́ tẹ́ ó yẹ kó wòye sí o gbẹ́kẹ̀lé Ọlọ́run ẹni kankan ò ní mú ṣètùmọ̀ gbẹ́kẹ̀lé Ọlọ́run kì í ṣètùmọ̀ rẹ̀ ànábì wa ni sọ̀sẹ́lẹ̀ tó bá páàkì ọkọ̀ rẹ̀ ò ní fi kí ilẹ̀ sí ọrùn rẹ̀ kó sílẹ̀kùn rẹ̀ ibi àwọn gbẹ́kẹ̀lé Ọlọ́run masha allah ànábì ni rárá sí ọkọ̀ yẹn palẹ̀ kò dé kó o tì í pẹ̀lú kì wá gbẹ́kẹ̀lé Ọlọ́run torí pé èyí tó o ṣe yẹn kò túmọ̀ sí Faruku ní hadisi yẹn tó ń kọ́ wa ni pé anabi gan kọ́ wa nù bẹ́ẹ̀ pé èèyàn gbọ́dọ̀ jókòó lásán kí èèyàn ní lo oògùn ẹ̀dàkùn ẹ wo kí ni oògùn lílò gbígbẹ́kẹ̀lé oògùn dúdú àti gbígbẹ́kẹ̀lé ọlọ́run bó wọn ṣe jọra wọn nínú ọbẹ̀ yẹn hadithi tó ń kọ́ wa ní tawakkul yẹni adẹ́bù tawakkul lẹ́dẹ̀bù tó wà nínú tawakkul làdísì yẹn kọ́ wa pé kì í ṣètúmọ̀ rẹ̀ ni pé kíyàn dára lẹ̀ kó wá lóhùn gbẹ́kẹ̀lé ọ̀rọ̀ nítàdísì yẹn kọ́ wa nìyẹn bọ̀tọ̀ wọn ní rárá anẹ́bì gan kọ́ wa anẹ́bì gan sọ fún wa pé ká máa dé nǹkan so dídè tánàbì ní kí lárúbá dé ẹsìn yẹn irú àwọn nǹkan táwọn máa ń dè fáwọn èèyàn lànàbì wí nù so irú ẹni bẹ́ẹ̀ tá a bá dárúkọ rẹ̀ káyé mà òun ní mà sínsìn nínú irú ìṣesí yẹn a rí nínú àwọn ẹni síwájú rere nínú àwọn muhadithun ṣe hàn pé àwọn àfọ àwọn àfọ ní hadith àwọn ni wọ́n strict ti gbogbo àfọ àyókù lọ. ọ̀kan ẹnìkan bẹ́ẹ̀ náà wọn ruwat táwọn ọmọ akéwu rẹ̀ àfá hadithi ni bàbá tó bí àfá hadithi ni bàbá tiẹ̀ náà òun láwọn ọmọ baba bàbá rẹ̀ náà ní àwọn ọmọ ọmọ ti ẹ̀bá wá wá tó bá fẹ́ ka hadith fún yóò sọ fún wa pé la ta'khudhu ẹ má gba hadith látọ̀dọ̀ bàbá mi kí ni ìtumọ̀ rẹ̀ ìyẹn ni pé tí bàbá mi bá ń ka hadith ẹ má lọ gba hadith látọ̀dọ̀ rẹ̀ o bàbá tó bì ó ní ẹ má gba hadith látọ̀dọ̀ ta ni bàbá òun kí torí ẹ̀sìn islam kìí ṣe ogún ilé ẹnìkankan ni ẹ̀sìn ọlọ́run so tó bá jẹ́ ìdí ń sọ fún wọn ni pé baba ti gbé bàbá mi ni ṣùgbọ́n àléébù kan bẹ lára rẹ̀ nínú àwọn àléébù táwọn oní hadisi máa ń sọ tó bá wà lára gba níbo ká má gba hadisi wọn ìlà ta'khudhu ànábì torí pé ìmọ̀ ni A ní ìmọ̀ ẹ̀sìn nínú irú ìṣesí yẹn a lè ṣe nàìjíríà fún èèyàn níbo ní gbangba àdúgbò jẹ́ sí pé ìwẹ̀ ẹ̀ṣẹ̀ tẹ́nìyàn ń wù kìí sí ìwẹ̀ tó ma lórí ẹnìyàn nìkan torí náà tá ò bá ṣe ní gbangba àwọn aburú tí ó ń tàtàrà ìwẹ̀ ẹ̀ṣẹ̀ yẹn tàn ká a ò lè rí mójútó nínú irú àwọn ìṣesí yẹn ṣùgbọ́n a ò wò ni masáálì àti masáàsì kí láǹfààní kí n bẹ nínú ká ṣe bẹ́ẹ̀ àti kí láburú tó lè tàtà ṣiṣẹ́ bẹ́ẹ̀ wá eléyìí ní abẹ́ wa amatil mùsùlùmí àwọn gbogbo mùsùlùmí pátá òun ló ní ẹ̀tọ́ nàṣíhà lórí wa lọ́pọ̀ ọgbà afọwọ́ ẹ̀ ẹ̀ mú ìlú sì fà á tí àwùjọ wa tó fi rí bó ṣe rí lónìí torí pé ẹni tí ń mu sìgá mùsùlùmí tó ń mu sìgá tàjọ ń gbélé pé à ah, òun ló mọ wàhálà tó gbà ṣe bó rẹ̀ ní fi ń rà mùsùlùmí sì ni àpérí ká ṣe nà sí àfọ ẹni tí ń wù wákàtí ò dáa tó jẹ́ ẹni dájọ́ ń ṣiṣẹ́ dájọ́ ń ṣe àpérí ká ṣe sí àfọ yóò wá mú kí àwọn àbàjẹ́ yẹn kó máa ṣe kí ni kó máa tàn ká ẹ wọ àsìkò Umar bin Khattab radiyallahu ta'ala anhu lọ́jọ́ kan tí Umar jáde lálẹ́ tí ó gbọ́ tí arábìnrin kan sọ fún ọmọ rẹ̀ pé gbé omi wá ká fi lú wàrà ká fi là á kó lè ọmọ rẹ̀ ní ìrẹ màmá mi sáà ní irú mú mi nínú bá wọ ọjà lọ́la tó bá rí pé wàrà tiwa sàn kọ́. ó ní amirul mumini ni òun kò rí wa nígbà tá à ń fomi sí kò lè ma pé wá kò lè mọ̀ bọ́ sàn ó ní ọ̀dà bá rí wa ọlọ́run rí wa ọ̀rọ̀ náà gbọ́nà tó fi padà sílé tó ń sọ pé mo dúpẹ́ tó ní kó máa wà nínú àwọn èèyàn tí mò ń jẹ́ olórí lórí tí gbogbo wa bá sọ gbogbo ara wa di ẹ́jẹ̀ǹtì nàṣíhà àwùjọ dà àpèjúwe ní nǹkan bí oṣù bí mélòó kan sẹ́yìn mùnásábà kan wá tí mo ti pe àkíyèsí àwọn ọmọ àyà sórí pé sábà ń ṣe nàṣíhà láwùjọ àwùjọ ó dà mo wá wò pé nǹkan tí mo ń àwọn èèyàn sí yẹn èmi náà ó kù díẹ̀ káàtó fún mi níbẹ̀ kẹ́ máa lọ lójú tí nìkẹ́ rí ẹ̀pẹ́ salamu alaikum ẹ̀ka san ẹ̀pẹ̀lẹ̀ ẹ̀kúṣẹ́ mo gbọ́ tẹ̀ ń bọ́mọ yín wílẹ̀ kẹ́ lè ṣe pè fún kó dà torí pé ìtòbí bá wí tọ̀ ó lè mọ ó lè mọ padà lẹ́yìn ọmọ yẹn o ti CD play ti. Eh, àwọn ẹranko àtàwọn orúkọ wọn tó wà nínú ẹ̀ mo wá rí ọmọ àyà yẹn mùsùlùmí ló ń tà nígbà tí mo wá sùn mo máa ní eléyìí wọn eh, ni mo fe, mo wá rà wọn míì tó je àwọn nǹkan tí ò dáa kò pọ̀ lórí igba ẹni yẹn bíi méjì bíi mẹ́ta nígbà tí mo wá ra ìdí mo fẹ́ rà àti mo sanwó fún mo wá ní eh, ọmọ mi àwọn eléyìí ṣé tó o bá tà wọn ò ní jẹun ó lóun jẹun mo ní tọ̀ tó dákun torí tọ́ lọ mọ́tàrú àwọn eléyìí mọ́ ṣé wọn náà rí i pé kò dáa wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n náà mọ̀ pé kò dáa wọ́n ní pẹ̀lú ògo ọlọ́ láti sìn lọ́wọ́ tó tà wọn. ó sì lè má tà wọn. ẹ rí i pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ tí wọ́n bá ń rẹ́ni sọ kò mọ̀ nírí ni ò rírí mo kàn rí nǹkan tó ń tà lówó tí mo fẹ́ rà mo sì rí pé àwọn ọ̀kan ọ̀dá nínú rẹ̀ sọ wọn pé tó o bá ta ilé ìwé jẹun fa èyí sì dáa kó o máa ta ó nílò ni òun ó jẹun tó wọn bá délé pẹ̀lú ògùn ọlọ́run ò sì ní tàmú. tírù nà tí àyẹ̀ bá pọ̀ yóò di pé ẹni tó bá ń wárú àwọn nǹkan ẹ láti lọ rà láti lọ máa wò kò ní í ṣe kí ni kò ní í rí irú àwọn nǹkan yẹn wọ́n kàṣì tó dé àwọn tí wọ́n ń ta gan wọ́n padà wá máa fold up torí pé wọn ò ní rí àwọn láwùjọ tiwa wọn ò ní rẹ́ni lọ máa gbà bí ẹja lọ bá yín ta wọn ò ní rẹ́ni gbà mọ́ láwùjọ wa. díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tí irú àwọn nǹkan yẹn bá ń tàn ká yóò di pé àwọn tí wọ́n bá fẹ́ hùwà tí ò da àwùjọ wa ò ní jẹ́ àyè tó dáa fún wọn láti ṣẹ̀mí wọn ò ní free ẹ̀yìn pé láwùjọ tá a wà lónìí ẹni tó bá fẹ́ sẹ́sì òun ni ó máa wò pé tọ̀ ibi bí ìṣe wọn sáà ní nílé la irú obìnrin tó bá wọ ìjáàbù ní ìṣe wọn pé tọ̀ àwọn eléyìí ìyẹn rò pé ẹnìkan kan tó ní ìjáàbù bẹ́nu wọn tí mo bá wà ní wọn ní ìṣe wọn máa wò mí níbi pé ọlọ́run ò dá mi. ẹni tó fẹ́ sẹ́sì òun ni òun ni òfúrì ní society wa ṣùgbọ́n tá a bá intensify effort wa tá a gbàgbọ́ yẹ pé dáwà ẹ̀ mọ̀sọ̀ àwọn tí wọ́n ń sẹ lọ́wọ́ àwọn ni wọ́n ní fúrì láwùjọ ẹni tó bá tán náà sìgá ń sè kó jẹ́ sípé kó tó fa sìgá yẹn tán èèyàn bíi dọ́sìn kan ti sọ pé salamu alaikum síbí mùsùlùmí ni ẹ̀sẹ̀ islam kọ kí mùsùlùmí máa ń ṣe irú nǹkan báyìí ọ̀dà ẹ̀sẹ̀ tó ń fa lọ náà ni kò tí ì rìn láti alaikum ah, um, ah mo rí pé mùsùlùmí ni ní sìgá èyí ò tí ì bá sọ̀rọ̀ tán torí pé ẹni tí ń dúró dé bẹ̀rù kò tí ì mọ èyí tí ẹ̀yìn bá sọ òun sì fẹ́ ṣe wá sí sìgá fún ni ẹgbẹ́ sìgá mú mu kò wá ní ṣe kiri kò ní rọrùn fún yẹn láwùjọ mọ́ yóò wá di pé tó bá fẹ́ mu sìgá yóò lọ máa wádìí kan sápamọ́ sí nígbà tí ò bá rí ibi sápamọ́ sí mọ́ ọ̀pọ̀ yóò padà ṣe kiri gbogbo àwọn nǹkan wọ̀nyẹn yóò àmà parẹ́ láwùjọ wa ewúro àwọn ní táwọn ọ̀dọ́ tí wọ́n fi ń ṣe ọ̀ṣọ́ lónìí kí yẹn wọ ṣòkòtò kó wá fà á sísàlẹ̀ látẹ̀yìn ewu àwọn ọmọbìnrin wa ewúro ìmúra wọn ọ̀rẹ́ wa kan wọ́n ní àǹtí àwọn kan wà olómúra lọ́jọ́ kan ó ti wá jáde ó ti tó bí ìṣẹ́jú bíi mẹ́wàá tó ti fi jáde ó wá padà wálé àwọn ah, àǹtí kí ló dé tẹ́ padà ó wá ní òun fẹ́ òun rí pé dírẹ́sì yìí ò ṣe òun fẹ́ change kí ló ṣẹlẹ̀ sí ó ní láti ilé tóun ti rìn òun rí pé tóun fi dé junction yẹn ọkùnrin kankan wò ó ọkùnrin kankan kò wò ó. so ọmọ wọ aṣọ ọmọ mùsùlùmí yóò wọ ṣòkòtò yóò wọ t-shirt yóò sì rí sílẹ̀ àtùgbẹ́ student ni tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alikiyama tó bá kọ́ dí ọ̀nà wíwá àlìjáná rẹ̀ O ti gbà wípé student ni torí pé tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alikiyama kò ní jẹ́ káwọn òbí rẹ̀ lọ kò ní jẹ́ wọn lọ. ṣùgbọ́n tó ní obìnrin mùsùlùmí bá jáde kó tó jáde nínú àdúgbò wọn tí èèyàn bíi dọ́sìn kan ti ṣe wá àdìgbò hijab rẹ̀ dà nítorí hijab ọmọ ìyá kan pàdé ọmọ ìyá kan lọ́jọ́ kan ọmọ ìyá yẹn wá wọ ìjábá ní o dá ọmọ náà nítorí ìjáàbù tó wọ̀ yìí ni kódà kò fìtì rẹ̀ ṣẹ́ni pé ẹni tó wọ ìjáàbù nísìn kò rẹ́ni kò ẹ̀kọ́lẹ́jì rẹ̀ àwọn tí wọ́n ń gbógun ti gan ni wọ́n wà láwùjọ àwọn tí wọ́n ma encourage iṣẹ́ dáadáa tí wọ́n lè ma discourage àwọn tí wọ́n ṣe nǹkan tí ò dá ẹni tó ń ṣe nǹkan tí ò dá yẹn tó bá wọ um, kíní kan bẹ fẹ́lẹ́fẹ́lẹ́ báyìí tí wọ́n fi ń tara wọn jẹ tí wọ́n fi ń jẹ́ fi differentiate mùsùlùmí àti ẹni tí ì ṣe mùsùlùmí nù kì í ṣe bòrí ìgbóòrùn tó bá jẹ́ kó bá wọ̀ jáde jẹ́ pé ènìyàn kó tó dé láti skul èèyàn bíi méjìlá ló ṣe wáàdí fún ẹ̀rí pé tí bá lọ skul lọ pé mo jẹ́ torí wáàdí yẹn lásán gan èèyàn méjìlá ẹ̀rí pé tí n bá sì wọ̀ jáde nísìnyí lẹ́kìrún mọ́sálásí téèyàn tí wọ́n tó láì tí wọ́n máa dúdú yẹn pé kẹ́nìkan bá yín sọ̀rọ̀ kí táwọn àtúbá yín sọ̀rọ̀ yìí so àwùjọ oníwà kọ̀ǹfọ́tì fún àwọn tí wọ́n ń sẹ́rọ̀ wọn ma ṣùgbọ́n nígbà o nígbà tí tabadu an-nasiha tó bá ṣe kiri tó bá wà láàrin kìí kìí ṣe nǹkan kan ló máa ń mú kí èèyàn ní akin ọkàn láti ṣe nasiha yẹn bí kò ṣe ìfẹ́ pé ọmọ ẹ̀yà mi lélẹ̀ mùsùlùmí ni kí nǹkan tó ń ṣe yìí kò dáa mo nífẹ̀ẹ́ mùsùlùmí kí n ṣe nàṣíhà fún un so kí èèyàn bá wà nípò ẹni tó lè ṣe nàṣíhà kí èèyàn wá ẹni tó lè ṣe kíni tó lè ṣe nàṣíhà torí pé nǹkan tẹ́tà fẹ́ àti ìgbẹ́ mo ṣe sọ lẹ́ẹ̀kan wọn náà ni pé kẹ́ni yẹn kó change sí dáadáa kẹ́ni yẹn kó change sí dáadáa so tẹ́mi bá mọ̀ pé bóyá nítorí pé ọ̀rẹ́ mi ni tí wọ́n á ní pé mo ṣe wá àdúgbò ní jù òní wọn náà dáa fà mo lè wá ẹnìkan pé lágbájá báyìí báyìí báyìí irú òun kì í ṣe ríbà nínú irú ṣe sìn àwọn olùmọ́ ní kì í ṣe ríbà pé lágbájá nítorí pé àjọ ń gbé mo ò bá máa ṣe nǹkan báyìí máa ṣe nǹkan báyìí dáàbò náà bá mi ṣe wá àjùkù kì í ṣe nítorí nǹkan bí kò ṣe pé o nífẹ̀ẹ́ rẹ̀ o mọ̀ pé nǹkan tó ń ṣe yẹn kì í ṣe nǹkan tó dáa nǹkan tó yẹ kí mùsùlùmí kó ṣe kí ni kó jìnnà sí ni eléyìí ni àlàyé ní abẹ́ nasiha li amati ní ṣókí a ó rí àwọn ẹ̀kọ́ tó wà nínú hadith yìí alákọ̀ọ́kọ́ ahmiyatu nasiha ó fi hàn pé nasiha ṣe pàtàkì púpọ̀ nasiha ó ṣe pàtàkì púpọ̀ ilé bàtà níbi sọ pé àdínú ànàsíhà pé ẹ̀sìn yẹn ẹ̀sìn gángan fúnra rẹ̀ nasiha ni nígbà ama rẹ̀ sórí ẹ̀sìn nínú àwọn àǹfààní tó wà nínú hadith náà fọwọ́ tó wà nínú hadith náà pé husnu ta'alimi nabi sallallahu alayhi wa sallam ama uslub method òṣìṣẹ́ ọlọ́run ọba níbi kakọ́ àwọn sáadé bó ṣe ń kọ́ àwọn sáadé rẹ̀ ní nǹkan ẹ rí i pé ó kọ́kọ́ ṣe ó kọ́kọ́ generalize ó sọ pé àdínú ànàṣìhà kò yé wọn so ó fi àróòzì enthusiasm wọn tó wọ́n fẹ́ mọ̀ kí ló gbàlérò pẹ̀lú àdínù náà sí àbáwá fọ́ sí wẹ́wẹ́ eléyìí mẹ́nu òṣùlùbù kíkọ́ àmà ẹ̀kọ́ láti fi attract attention àwọn tí wọ́n ń gbọ́ yẹn. bákan náà báwo ni pé alẹ́ ahmed sọ́sẹ́lẹ̀m ó bẹ̀rẹ̀ pẹ̀lú alahamu tó fi ṣe pàtàkì jùlọ onílẹ̀láhi wọ̀lìkìtàbì wọ̀lìrọ̀súlì títí dé parí. bákan náà nínú ẹ̀ a ó rí wípé àwọn sàábí ànábì Muhammad sallam wọ́n ní ojú kòkòrò nípa ìmà wọ́n ma ní wọ́n débi pé lásìkò òjíṣẹ́lá Muhammad sallam àwọn sàábí kan bá débi pé Umar àtọ̀rẹ́ rẹ̀ kan wọ́n pín àsìkò wọn sí méjì tí Umar bá lọ ọjà yóò dẹ̀lígéètì ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ yóò mọ̀ tẹ̀lé àníbi káàkiri torí pé àsìkò tó ń fi lọ ọjà yẹn ìtọ́rẹ̀ rẹ̀ bá gbọ́ yóò àṣẹ kìnnì lónìí ẹni lárúbáwò kò kan wá ó wí báyìí ànábì wí báyìí fún ẹnìkan wá ṣèlérí ànábì dáhùn báyìí yóò wá sọ fún Umar ìjọ tóun náà bá lọ ọjà Umar Umar Umar tẹ̀lé òjìṣẹ́ lámà fún ọ̀sán sẹ́lẹ̀m so that wọn ò fi ní míìsì ọjọ́ kaka wọn ò jọ máa ẹ̀ pé so that wọn ò ní míìsì ọjọ́ kankan pé òjìṣẹ́ Ọlọ́run wí ìgbọ́ ẹni tí ó jì sọ fún mi ò sí ń bẹ̀ so tẹ́lẹ̀ bá wà lónìí eléyìí ò lọ́jà lọ́la tẹ́lẹ̀ bá wà lọ́la eléyìí ò bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa nítorí ojú kòkòrò tí wọ́n ní nípa kíni nípa pé àfẹ́ wá ìmọ̀ bákan náà nínú ẹ̀ ẹ ó rí pé adé Muhammad sallallahu alayhi wa sallam àwọn sàábì rẹ̀ wọ́n á máa bí léèrè wọ́n á máa bí léèrè tí wọ́n bá bí ìjíṣẹ́ ọlọ́run ọba léèrè kì í dà ságídí àwọn àfáà kan bẹ lónìí ẹ má bí wọ́n léèrè o tẹ́bá bí wọ́n léèrè yóò di pé àbófẹ́ lálùbáríkà ni àlùbáríkà ni nílẹ̀ yorùbá ń dẹnu àwọn kẹsàn fún máa dẹrù bá àwọn ọmọ kéwú pọ̀ kí ni kí ni kẹ́kí ni jẹ́ bẹ́ẹ̀ bí káwọn èèyàn kan wọ́n ní monopoli àlùbáríkà ẹlòmíì tí ẹ bá kọ alif bẹ́ẹ̀ mọ̀ alif sínú plain seed báyìí tí ẹ kọ alif kẹwàá ní ọ̀dà nígbà tá a ti darí rẹ̀ kótó kí ló dà kò bá ronú pé ó ti di nǹkan mi níbi tí ó jẹ́ aláìmọ̀kadé ṣùgbọ́n alibarika yìí náà ní jẹ alibarika àwọn bàbá ta kíw lọ́dọ̀ àwọn ẹ̀kọ́ sí kí nǹkan kan o ẹ̀rí gbogbo ẹ̀ ṣe ń dùn ẹ̀rí gbogbo ẹ̀ ṣe ń da alibarika yìí náà ni alẹ́ máa sọ sílẹ̀ àwọn sáré àmọ́ abílẹ̀ ni tí ò bá yé wọn wọn ṣe kiri wọn ni kúlù náà límà wọn máa bí ojú jẹ́ náà Muhammad sallam wọn máa ṣe béèrè fún un kí ló fà á tó fi jẹ́ sí pé àwa tò ní àfẹ́ béèrè nítorí pé kò sá ọmọ lọ́pọ̀ ọ̀bà a ò ní àlàyé tá a ṣe torí pé irọ́ là ń pa lọ́pọ̀ ọ̀bà àwọn òpùrọ̀ tí wọ́n dáadáa dá sílẹ̀ sínú ẹ̀sìn tí a bá sọ pé akérèmọkúnmọlá ẹmọ zikiri jẹ ní ká máa ṣe ní òru òru yẹn nínú àdìsí wọn wà ẹgbẹ́ wàhálà dé nù ẹ ní kò ní sọ pé sọfẹ lálùbáríkà àwọn ibi àwọn afáàtì wa léde báwọn ọ̀rọ̀ ẹ̀sìn là ń sọ yìí èyí eh, ọ̀rọ̀ ẹ̀sìn lélẹ̀ torí náà àìsí nǹkan kan nínú ẹ̀sìn tí nǹkan yẹn ò bá ní kíni tí kò bá lé ẹ̀rí tó ní a ṣe ìmọ̀ nínú Qur'an àbí nínú sunnah Muhammad sallallahu alayhi wa sallam bákan náà nínú àwọn ẹ̀kọ́ tí a ó rí yọ nínú <clears throat> gbogbo egbò ti jẹ́ pé ọ̀ràn yẹn ni kí a ṣe nàṣíyà fún gbogbo àwọn mùsùlùmí nítorí àsìkò báyìí ni a ó dúró wallahu ta'ala a'lam. الله أكبر láì lẹ́tọ̀ yìí wọ́n fẹ́ máa tayọ ìlànà islam ìbúrọ̀dà kan tó láti lẹ́kọ́ láì lè fi pàṣípà lẹ́tọ̀ yìí ìtàgbọ́ so alákùnrin ìbúrọ̀dà yẹn bí a kàn tó lọ sàrẹ́fẹ́ so ìnáwó ìsẹ̀nìgbà ẹ̀sọ́ náà máa sọ̀rọ̀ máa sọ̀rọ̀ ìnáwó cross ẹni tó ń ṣe nàìjíríà bínú. ẹni tó ẹni tó ń ṣe nàìjíríà bínú ẹni tó ẹni tó ń ṣe fún. ó bínú. ìyẹn ni pé ẹni tó ń ṣe nàìjíríà fún yẹn òun ló sọ wípé ẹni tó náà bá máa sọ ní yóò sọ ní. nínú ẹni mo fi ló bínú. náà náà ẹni tó ń ṣe ẹni tí yóò ṣe nàìjíríà kò ní bínú. anabi muhammad sallallahu alaihi wa sallam. Eh, lárúbáwá kan nínú hadithi anas anas ní ní àtìrísí ọlọ́run à ń rìn nínú madina lọ́jọ́ kan lárúbáwá yìí láti oko ló ti wá lọ́la yìí kó ti wá nàbí lọ́lé kò bá owó mọ́sálásí kò rí ni wọ́n ń wá káàkiri nínú madina wọ́n á rí lọ́ọ̀kan tó wọn àti anas anas ni aṣọ tó di sí ọlọ́run ọba wọ aṣọ tó nípa ni wọ́n ní láti ẹ̀yìn ní lárúbáwá yìí ti fa ló ti bu aṣọ òjíṣẹ́ ọlọ́run sọ sallallahu alaihi wasallam ó ní anas ní níbi mo ṣe ń sọ hadith yìí mo yé báyìí mo sì ń rí ìlà tí aṣọ náà kọ sí ọrùn òjíṣẹ́ ọlọ́run ẹsẹ̀ wo ni òjíṣẹ́ ọlọ́run fi ṣe ẹni yẹn ó ní àpìnrin ní mali láì lẹ́bi ẹ̀yìn dàkí ya Muhammad àpìnrin ní mali láì lẹ́bi ẹ̀yìn fún mi nínú dúkìá ọlọ́run ti gbẹ lọ́wọ́ rẹ̀ kì í ṣe dúkìá mi ò kì í ṣe owó tó jẹ ní o sẹ́mi gbogbo wa yìí tá a ní dúkìá ọlọ́run kéèyàn wá ta yín lọ́nà ní ìsìnkú ní dúkìá ọlọ́run ti ń bẹ lápò yẹn kó fún fún mi nínú dúkìá ọlọ́run ti ń bẹ lọ́dọ̀ rẹ so dúkìá ọlọ́run ti ń bẹ lọ́dọ̀ mi ò fẹ́ gbà ní ní ó fa gbogbo eléyìí wọn ni anas ní sallallahu alayhi wa sallam olóòtú ọlọ́run bá wù ó sì rí ẹ̀rín mú yẹ ó sì pàṣẹ pé kí wọ́n lọ bẹ́ẹ̀ tó máa lè kí wọ́n lọ fún ní gbogbo ní máa ń fẹ́ sallallahu الله عليه وسلم. so kí ni mo fẹ́ lò ní wípé ẹni tí yóò ṣe wáàsí kò ní ṣe kíni kò ní bínú adé Muhammad sallallahu alayhi wa sallam tí a bá gbàgbé àwọn ìgbéni tọ́ ìf ní ọ̀sẹ̀ tó lọ ń amẹ́nu bẹ́lẹ̀ ní tọ́ ìf wọ́n lẹ́nu kò jẹ́jẹ́ ń dà وديش يا رب يغفر لي الرب اللهم اغفر لقومي فانهم لا يعلمون ودي رب كوريجي وتريكين ما سي يوسي تباي شيء تريكين شيء تبعي ماني ele ló fà tó jẹ́ sí pé ẹni tí ó jẹ́ dáa wàmúr bil ma'ruf wa nahi anil munkar sọ́búrú yẹn ó gbọ́dọ̀ ṣe kiri ó gbọ́dọ̀ wà pẹ̀lú yẹn yóò ṣe sùúrù so um, ẹni tí ọlọ́wọ́ bá sọnù yóò kúkú sọnù yẹn kì í ṣe nǹkan tó yẹ kó jáde láti ẹnu ẹni tí ń fẹ́ kọ́ lọ́n kó fi yàn mànà dúró òun so ìgbà míì téèyàn bá ti di pé ẹni bí èèyàn ń ṣe àlàyé fún yẹn kò gbọ́ yé ó lè jẹ́ sí pé bóyá um, àsìkò yẹn kì í ṣe the appropriate time bóyá kẹ́ suspend the discussion yẹn ìgbà mi àbí wọ́n jẹ́ tí wọ́n bá kò ní gbà lọ́wọ́ tẹ̀lé kí n wẹ́lò mi tí ó lè ṣe fún mi tó lè ṣàlàyé fún tó lè gbà lọ́wọ́ rẹ̀ ọlọ́wà kúta ara rẹ̀ náà wọ́n lè fi sọ̀rọ̀. owó ti ṣépè fún wa náà hmm. so èpè yẹn wà hanjinu ó dìgbà tí yẹn bá ṣe ọ̀kan nínú àwọn kan yẹn mọ́álẹ́kù nìkan tí ọ̀kẹ́ tọ́ yìí tí yẹn bá ṣe tó ọlọ́run mùsàn kò sì dìgbà tí yẹn bá jọ èrè ìgbàlà kó tó ṣe ẹ̀sìn tó múnádóko zọ́yẹ́sì tóbi bá ní ẹni tó bá jọ ìyìn zálà òun ó ṣe pè fún un káwọn ọmọ náà má jọ ìyìn zálà àbí àbí ẹni pé mo wí kó má jọ ìyìn zálà ṣùgbọ́n kí wọ́n jẹ́ alùsùnà tírẹ́ẹ̀sì èyí lè jẹ́ alùsùnà kó má jẹ́ kiri kó má jẹ́ zálà èyí sì lè má sọ pé zálà kan lòun kó má jẹ́ kiri fi súnà kẹ wá súnà ti kẹ wá kẹ fi gbogbo kẹ lu gọ́ọ̀bù kẹ lu gbogbo ẹ ẹ ẹ injì tí wọ́n fi ń bá kìkẹ́ mọ́ rí súnà lára rẹ̀ ṣe ẹ̀ so tóbi bá ti wí bẹ́ẹ̀ kí ẹ̀wọ̀n kúmọ́ ṣe zálà àìṣe zálà èèyàn kò túmọ̀ sí pé èèyàn ní ṣe gẹ́ni èèyàn ní àfi kí bàbá yẹn bá ní definition mi fún zálà so tó bá jẹ́ kí bàbá yẹn bá ní definition mi fún zálà definition ìzálà àwọn ni pé kì í ṣe pé bóyá ó dìgbà tí mo bá jẹ́ eh, tí mo bá ní eh, card carrying member jibuis kì í ṣe haram ni kéèyàn jẹ́ member jibuis platform kan ni láti fi gbé ẹ̀sìn ọlọ́run ọba ẹ̀sìn ọlọ́run ọba ga bí kéèyàn sọ pé haram ni kéèyàn jẹ́ member nurudin platform kan ni tí n bá jẹ́ mẹ́mbà nurudin pé tọ̀ kí ni wọ́n ń ṣe nurudin ṣe lẹ́sìn ni wọ́n fẹ́ tàn ká tọ̀ yìí ẹ jẹ́ kí èmi náà kún yín lọ́wọ́ ẹ eh, èmi olówó lèmi èmi ó gbowó kalẹ̀ èmi náà ti contribute kọ́tà tẹ̀mí ẹnìkan àfáàlù ẹnìkan mẹkáníìkì ni ẹnìkan bíríkìlẹ̀yà ni ó dáa nǹkan tẹ́ni oṣù ní gbẹ́jẹ́ bá nìkan kan tẹ́ fẹ́ ṣe ń bì èmi ó volunteer ó ń kálukú contribute kọ́tà tiẹ̀ nù so kì í ṣe haramu ni kí n join ẹgbẹ́ lókun gbà tí o bá ti sọ ẹgbẹ́ yẹn gangan fúnra rẹ̀ gẹ̀ tí o gbé Islam ti sẹ́gbẹ́ kan tó jẹ́ pé ẹgbẹ́ yẹn gan-an òun wà lójúlówó ẹ̀sìn báyìí ìgbà yẹn ní òṣòdì gíní ní òṣòdì haram tọ́yì tó bá jẹ́ pé báyìí bá ní definition fún ìzálà òun náà ni pé bóòlù ṣe ń kírun bóyá tó bá ń kírun òun ṣe kábùdù àwọn àbóyọ dárun gbà sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá jẹ́ pé tí bàbá yẹn gbà lérò mi tí irú wò bí bẹ́ẹ̀ bá ń fi microphone ṣe pé kò lè mú ọmọ sẹ́yìn sìn ìyẹn pé tó bá fi microphone ṣe pé yẹn kó lè kilẹ̀ dáadáa kò ní mọ́ ọmọ ṣùgbọ́n ṣe ọlọ́pàá èyí tó fi dájú ni pé iṣẹ́ ọlọ́pàá tí wàá bá sọ pé gbogbo ọmọ tó bá ṣiṣẹ́ ọlọ́pàá òun ṣe pè fún ṣé dandan ni kéèyàn ti ṣe ọlọ́pàá ni ṣùgbọ́n dandan ni kéèyàn fẹ́sìn sẹ́yìnsìn so èpè èpè bàbá kan kò lè mú yàn torí pé yàn ń ṣe kíni èèyàn sẹ́sìn ṣùgbọ́n irú bàbá bẹ́ẹ̀ bù rẹ̀ ṣe sótúmọ̀ sí pé bàbá náà ti di bàbá rádaràdà nù láà bàbá náà tòun ti tòun ti irú ìṣesí bàbá òun èyí ó máa ṣẹ̀sìn èyí ó sì tún máa gbìyànjú àti yọ bàbá náà nínú lódì wọn bàbá nìyẹn bá ṣiṣẹ́ kẹ́ni bàbá nìyẹn bá ṣe mọ́ èyí ó gbìyànjú àti yọ bàbá náà nínú ṣùgbọ́n sí ọlọ́pàá ní tó fi ń fi irú ọmọ bẹ́ẹ̀ lọ́kàn balẹ̀ jùlọ ni pé kóun náà ṣe kó má sùn mọ́ ibi tí wọ́n bá ti ń rìkúrútì àwọn ọlọ́pàá sẹ́yìn torí pé èèyàn ọ̀rọ̀ ayé ni so bàbá ṣiṣẹ́ lóhun ó ṣe pé fẹ́ẹ́ tó bá ṣe kí ni fẹ́ẹ́ tó bá ṣe tó fi dájú náà ni pé kí ọmọ ṣe kí ni kọ́ ọmọ jìnnà ṣùgbọ́n ẹ̀sìn èpè ìhalẹ̀ pẹ̀lú èpè ẹnìkan gbọ́dọ̀ di tá èèyàn àmà láti ṣe ẹ̀sìn wallahu ta'ala a'lam àmà tí kò bá ṣe déédéé nínú Allahi tabaraka wa ta'ala báyìí ni a ó fi jókòó tí ò tì gbogbo ohun tí a wí tó ṣe déédéé èròǹgbà ọlọ́run àti sunnah Muhammad sallam kí ọlọ́run bá kí ó san alẹ́ wíwí àti gbígbọ́ ètò kò díẹ̀ káàtó kí ọlọ́run bá kí ó ṣe àmójúkúrò fún gbogbo wa hādhā subhanaka wa bihamdik ashhadu an lā ilāha illā wa atūbu